dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣe é ṣe dandan ni mo bá yín mo máa ń sọ wípé gbogbo nǹkan tí obìnrin fi ọkùnrin fi yàtọ̀ sí obìnrin pàápàá ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni tí ọkùnrin àti obìnrin bá ń jà kò wọ́pọ̀ nínú ọkùnrin tó máa ṣe nǹkan fóbìnrin pàápàá tó mọ̀ pé obìnrin tó ti bímọ fóun tó máa wá jà tó máa wá ní gbogbo nǹkan tí òun ṣe fún obìnrin yẹn òun fẹ́ gbà padà àbí òun fẹ́ bà jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń wọ́n kàn máa walk away tó bá fẹ́ walk away wọ́n lè wá lọ kán walk away kán lọ mú obìnrin míì bóyá kán máa wà kán wà spiteful bẹ́ẹ̀ wọn ò ní tìtorí wípé àwọn ò fẹ́ obìnrin mọ́ pàápàá obìnrin tó bá ní ọmọ wọn lọ́wọ́ kán ti torí ẹ̀ kán ní pé bóyá àwọn nǹkan tí wọ́n fún nígbà tí wọ́n jọ wà pọ̀ wọ́n gbà padà bóyá bíi pé ilé wọ́n á ti wò pé ilé táwọn fún ó máa kúkú gbọ́mọ àwọn síbẹ̀ ni tó bá jẹ́ mọ́tò náà fún tó jẹ́ ẹni tó ti bímọ fún wọn wọ́n á wò pé hmm, wọ́n máa ń wọ́n á wò pé ṣèbó máa kúkú fi mọ́tò náà gbé ọmọ wọn àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà obìnrin bímọ fún ni kò ní kó má pa ni kò ní kó má bá yé èèyàn jẹ́ pàápàá tí wọ́n obìnrin àtọkùnrin tó bá fira wọn lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní tó máa ń wà nínú àwọn obìnrin sí ọkùnrin tó bá filẹ̀ kò kí ń da rárá òun ló dífá fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo yín lẹ ọmọ obìnrin tí mo gbé ọ̀rọ̀ ẹ̀ wá sí orí ìkànnì kó tó di wípé mo wá sí ilé ọmọbìnrin tí ọkọ ẹ̀ ń gba two thousand pounds tó jẹ́ pé ẹ̀ ló máa san owó ilé ọkọ ẹ̀ ló máa san owó owó oúnjẹ hundred pound òun ló máa fowó ránṣẹ́ sí àwọn ọmọ mẹ́rin tó wà ní nàìjà òun ló máa san òun ni ló máa fún ni ìyàwó tó máa máa owó oorun lọ́wọ́ ẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ wípé lóòótọ́ obìnrin àtọkùnrin yẹn ọkùnrin yẹn obìnrin yẹn ló ṣe student tó lọ ó dẹ̀ mọ̀kọ ẹ̀ dání as dependant ìjẹ́ mọ̀ wípé tí mo ní ó máa tún san five hundred pound fún ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ní àná ni ọmọkùnrin yẹn sẹ́ndì lẹ́tà tó wọ́n sẹ́ǹd sí láti home office ìjẹ́ mọ̀ wípé ọmọ obìnrin yẹn ti kọ lẹ́tà sí home office wọ́n dẹ̀ ti bà ìwé ọmọkùnrin yẹn jẹ́ wọ́n ti bàwé ẹ̀ jẹ́ wọ́n ti fún di December pé kó kúrò nílùú gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí obìnrin tó ní òótọ́ tó o dẹ̀ mọ̀ pé o máa pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì Ǹjẹ́ tá a bá kó ọkùnrin 100 sílẹ̀, ǹjẹ́ a leè rí máàrún tólè hùwà yẹn? But tá a bá kó obìnrin 100 sílẹ̀, Hardley la máa fi rí mẹ́wàá tí ò leè hurú ìwà yẹn. Kílódé jẹ́pé tí nǹkan bá ṣẹlẹ̀, èròńgbà inú àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ni wí pé pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọfọ̀ tán ìjà ló máa ń dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ inú ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ni wí sẹ́ ó ti tán ó ti tán nìyẹn wọn ò tiẹ̀ ní gbàgbé wọn ò ní rántí pé àwọn bímọ fúnra wọn mọ́ ẹ gbọ́ òwe náà òwe Yorùbá ló sọ pé obìnrin bímọ fún ni kò ní kó má pa ni nígbà téèyàn bímọ mẹ́rin fún ọkùnrin tí ó dẹ̀ jẹ́ pé ìwọ ló fìtìná tí ọkùnrin ìwọ fúnra rẹ ló kúrò nílé mo tún kúrò nílé tán ẹ̀gbọ́n ẹ̀ tí ní kí wọ́n bá ẹ ba ayé ẹ̀jẹ̀ ṣùgbọ́n ìgbà tí o wá rí i pé kinní yẹn ṣí mọ́ ẹ lórí o ti kọ́kọ́ kó tó kúrò nílé ló ti ba ayé ọkùnrin yẹn jẹ́ student lẹ́jọ́ wọlé sílùú òyìnbó o ti yọra ẹ kúrò lórí student o ti lọ ṣe sponsorship o dẹ̀ ti wá o dẹ̀ fi ọkùnrin yẹn lẹ̀ sórí student kò tún tó ẹ o tún wá kọ lẹ́tà sí home office ipe kí wọ́n ba ìwé ọmọkùnrin yẹn jẹ́ àná lọmọkùnrin yẹn sẹ́ǹdì kìíní yẹn sí mi home office ti kọ lẹ́tà sí ipe kó kúrò nílùú by December because ọmọbìnrin yẹn ti lọ ba ìwé yẹn jẹ́ ní home office mélòó ọkùnrin ló lè ṣe bẹ́ẹ̀ tábà sọ wọ́n máa ní èèyàn jẹ́ ọ̀tá obìnrin nítorí pé èèyàn ò fẹ́ parọ́ nítorí pé èèyàn fẹ́ ṣe tòótọ́ àwa obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ wípé tí wọ́n bá ti bá ọkùnrin jà wọ́n máa ń gbàgbé pé àwọn tiẹ̀ bímọ fúnra wọn wọ́n máa ṣe é níṣe pé káyé ọkùnrin yẹn bàjẹ́ kó má rònú àti báyọ̀ kódà gan bọ́n kú gbọ́n kúrò nínú ilé ọkọ yẹn wọ́n á máa kẹ́ etí láti gbọ́ ìbàjẹ́ ọkùnrin yẹn láti gbọ́ bóyá ayé ọkùnrin yẹn ti bàjẹ́ mélòó nínú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kúrò nílé ọkọ tó kúnlẹ̀ nínú kọ̀rọ̀ yàrá tó lọ́kọ tó ń filẹ̀ ọlọ́run má jẹ́ kí bàjẹ́ dé bá o mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó bá ti fo obìnrin lẹ̀ báyìí tó bá ti lè sọ dàbọ̀ wọ́n ti filẹ̀ wọn ò tiẹ̀ ń ronú pa ẹ mọ́ wọ́n ti move on wọ́n ti move on nìyẹn kódà gan nǹkan tó bá ṣe fún ẹ wọn ò ní fẹ́ gbà lọ́wọ́ ẹ torí wọn ò fẹ́ nǹkan tó máa mú wọn rántí ẹ so wọ́n prefer láti má tiẹ̀ gba nǹkan tó bá ṣe fún ẹ padà tó bá dẹ̀ tó bá jẹ́ pé èyí tí ò wà responsible nu wọn tó jàjà gbà padà gan kò ní fẹ́ rí mọ́ kò ní fẹ́ rí nǹkan tó gbà padà mọ́ ẹ torí anything tó bá máa mú wọn rántí ẹ wọn ò ní fẹ́ rí ní sàkání wọn débi wípé wọ́n máa ní pé nǹkan tí wọ́n ṣe fún ẹ nǹkan tí wọ́n ṣe fún ẹ tán dẹ̀ mọ̀ pé o bímọ fáwọn wọ́n máa rí pé wọ́n bàjẹ́ àlọ́pọ̀lọpọ̀ obìnrin burú ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń fẹ́ gbòòtọ̀ boy is the truth àwa obìnrin ọ̀pọ̀ obìnrin ló jẹ́ wípé tó bá fi ọkùnrin lẹ̀ á sì máa kẹ́ etí etí tó ń kẹ́ yẹn ó ń kẹ́ etí láti gbọ́ ìbàjẹ́ ọkùnrin yẹn ni ló fi máa ń fani ara ilé ẹ̀ ẹ̀ rí ọ̀ọ́bì ara ilé ẹ̀ ẹ̀ rí mélòó ló máa gbàdúrà pé pé ọkùnrin yẹn kó ní ìlọsíwájú nínú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá fọkùnrin lẹ̀ àpẹẹrẹ òun la rí yìí ni mò ń sọ yìí ẹni tó bímọ mẹ́rin fún tó jẹ̀jẹ̀ pé ẹjọ́ wá sílùú òyìnbó ó máa treat ẹ̀ ó lọ yọ kúrò ó ti kọ́kọ́ ba ayé ẹ̀ jẹ́ o ó lọ yọ kúrò lórí kínní lórí nǹkan tó jọ gbé yín wá sílùú òyìnbó ó tún wá pe home office pé kí wọ́n dá padà sílé wọ́n wá ní kó kúrò nílùú ní December ẹ jọ kí ló ìjẹ́ irú obìnrin yẹn ìjẹ́ kò ti pa ọkùnrin yẹn sáyé tó bá wá dá ọkùnrin yẹn padà sí nàìjíríà kí ni gain ẹ̀ tó bá jẹ́ ọkùnrin ni kò ní ever ṣe bẹ́ẹ̀ fóbìnrin nǹkan tó worst tó lè ṣe fóbìnrin ni pé kó walk away kó lọ fẹ́ lòmíì kò dẹ̀ ní lọ sí side obìnrin yẹn mọ́ bò kò ní ever sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní ní kí wọ́n ba ìwé yẹn jẹ́ kó wọn tiẹ̀ ní ní conscience wọn tó bá tiẹ̀ sọ fún ọkùnrin ẹgbẹ́ wọn gan wọ́n máa ma sọ fún ọkùnrin ẹgbẹ́ wọn máa sọ fún ọ ṣáà fílẹ̀ kó máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ obìnrin tó bá ń sọ fún obìnrin ẹgbẹ́ ẹ̀ kàkà tán máa fi ní àfilẹ̀ fọlọ́run ọlọ́run agbèjà ẹ̀ wọ́n tún máa máa encourage ẹ̀ pé kó lọ bàwé yẹn jẹ́ ni wọ́n máa máa encourage ẹ̀ pé kí ló kọ́ bá tiẹ̀ jẹ́ ṣèpó níwèé lọ́wọ́ ni ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ̀dẹ̀ ń ṣe báyìí ẹ mọ̀ pé èṣù níwà bí òkò tí a jù síwájú níwà èèyàn tó bá pẹ́ ta ti ń rìn a máa rìn bá èṣù níwà àjọ ni tó bá yá a máa kó àmọ́ orí ìgbà wo ló fẹ́ kó àjọ burúkú tó dá ṣé lórí ọmọ ni ṣé ọmọ ẹ ló máa kó àbí ọmọ ọmọ ẹ ló máa kó ṣùgbọ́n ìjọkànjọkàn alájọ agbàjọ adájọ agbàjọ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹni tó ń gba àjọ adájọ agbàjọ lọ́wọ́ àgbàjọ níjọkànjọkàn ṣé adájọ ló máa gbà ni àbí ọmọ adájọ àbí ọmọ ọmọ adájọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá ti kúrò nílé ọkọ wọn ò kí ń ronú ọkọ tí wọn ò ní káyé ọkọ yẹn má bàjẹ́ ó dìpẹ́ lórí bó bá ṣe kúrò wọn wá ní ro pé àwọn bímọ fún bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ṣe nǹkan kan fún kì í ṣe pé bí akẹ́tù plan kí gbèsè ayé ẹ̀ bàjẹ́ àbí nǹkan tẹ́ ṣe fún kó bàjẹ́ mọ́ lọ́wọ́ òun ló máa ń fà tọ́pọ̀lọpọ̀ máa kúrò nínú ilé ọkùnrin tó jẹ́ pé gbogbo nǹkan tó ń bá fẹ́ kó ẹrù báyìí gbogbo nǹkan tó ń rà sínú ilé ọkùnrin yẹn bó já wọn náà chair náà ra tébù gbogbo ẹ̀ wọ́n á fẹ́ kó gbogbo ẹ̀ wípé mind wọn ni pé kọkùnrin yẹn má fẹ́ ìyàwó míì sínú ilé tó máa lo nǹkan táwọn fowó rà wọn kọ̀ọ̀kan kó chair kan kó tébù kan kó gbogbo ẹ̀ kan rí inú ilé yẹn níwòwò kọkùnrin yẹn dé kó wá máa sùn sílẹ̀ lẹ̀ nítorí pé wọn ò fẹ́ kó wọn bìlíìfù wọn ní pé òógùn àwọn ni wọn ò fẹ́ kẹ́lòmíì tó bá fẹ́ kó wá kó wá gun orí ẹ̀ àbí kó wá jókòó sórí ẹ̀ torí irú ẹni tó lọ ba ìwé jẹ́ ló ọ́fíìsì tó ní kí ọkọ tó bí ọmọ mẹ́rin fún kó kúrò nínú ìlú ní December ẹ̀yin ò mọ̀ pé irú obìnrin irú obìnrin bẹ́ẹ̀ ti pa ọkùnrin yẹn sáyé kò tiẹ̀ ronú ọmọ mẹ́rin tó bí fún un kò ronú ìrìn àjò tí wọ́n ti ń bá bọ̀ tí wọn bá lè fẹ́ra wọn mọ́ tó ìwọ ló kúrò nílé tó o dẹ̀ ti lọ ṣebí tó bá tí ìwé bá tiẹ̀ máa bàjẹ́ o ò ṣe jẹ́ kó dúró dìgbà tí ẹ kó máa rì ní ìwé tí ò ní rí ìwé rì ní ìmọ̀ ó wá lọ pé home office débi wípé wọ́n wá ní kí ọkùnrin yẹn kó kúrò ní December tó bá lọ́kùnrin yẹn máa kúrò tó bá lọ rí ọ̀nà àbáyọ before that December ìjẹ́ kò ti bà ìgbésí ayé àwọn ọmọ yẹn jẹ́ báwo ni o ṣe fẹ́ jẹ́ kí ṣe bí ọkùnrin téèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́mọ ẹ̀ ń wùyàn báwo irú ìrìn àjò wo ló fẹ́ kí bàbá yẹn rìn pẹ̀lú àwọn ọmọ tó bí fún ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ máa behave bẹ́ẹ̀ ni wípé ẹ ti bímọ ọmọ yẹn kò sí nǹkan kan nothing nothing ọlọ́run má jẹ́ ká rí ìṣòro tó máa múyàn tó máa fi ní lọ pé bàbá ọmọ wa ẹ lọ yíwà padà ẹ̀yin obìnrin kan mo ti sọ pé èmi ò ní ṣe women supporting women àbòsí láyéláyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ní wàhálà pẹ̀lú ọkùnrin bóyá ẹ túká kí ló dé tẹ́ ẹ máa lọ in peace tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ṣe fọ́kùnrin yẹn ìsídà kẹfẹ́ bàjẹ́ àbí kẹfẹ́ gbà padà àwọn ọkùnrin ò kí ń sábà ṣe bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ ní time tán bá ti lọ wọ́n ti lọ nìyẹn ní èyí tó da nínú wọn wọn ò tiẹ̀ fẹ́ gba nǹkan tó ṣe fún ẹ torí wọn ò fẹ́ nǹkan tó máa mú wọn rántí ẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwa obìnrin la máa ń ṣe pé mo ti ń lọ gbogbo nǹkan tó pa mí pọ̀ tí mo fún ẹ mo gbà á padà torí tí n bá gbà á padà ẹlòmíì ló máa wá jèrè ẹ ẹ jẹ́ ká lọ yíwà padà gbogbo nǹkan téèyàn bá ń ṣe ló ń nérè èésú nìwà bí òkúta jù síwájú ni bó bá pẹ́ ta ti ń rìn a máa ba gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìwọ obìnrin tó ti ba ìwé yìí jẹ́ tó bá ní ọkùnrin yẹn máa padà wá ní december bọ́n ṣe fún wọn fún di december twenty something pé kó kúrò nílùú o pé kò status tó fi wọlé lórí ìyàwó ẹ̀ pé kò sí yẹn mọ́ tó bá wá lọ pàdé aláàánú tí ògo ẹ̀ lọ ti bẹ̀ búyọ níbo ló fẹ́ fojú sí bí ènìyàn kọ́ lọ́lọ́run ọba rí mo mọ̀ pé ọkùnrin bá sọ fọ́kùnrin pé mo fẹ́ ṣe nǹkan báyìí fún obìnrin mi ìfẹ́ mọ́ ṣùgbọ́n mo fẹ́ dájú ẹ̀ ọkùnrin a máa ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin a máa sọ fún ọkùnrin ẹgbẹ́ wọn pé má ṣàfilẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ àwa obìnrin yìí náà lè ṣù la máa máa sọ wípé ha má gbà fún jọ lọ́ba wí ẹ̀jẹ̀ ṣebí trẹ̀ ló fi wá tó máa ń sún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fi ń ṣe nǹkan tó ń ṣe nìyẹn ẹ jẹ́ ká lọ yíwà padà torí pé njọ́kọ̀jọ́kan adájọ́ ó máa gba àjọ lọ́wọ́ àgbàjọ ṣé adájọ́ ló máa gbà ni àbí ọmọ adájọ́ àbí ọmọ àmọ adájọ́ gbogbo ohun tá a bá ṣe òun ló lérè ẹ jẹ́ ká ṣe dáadáa èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí ṣàbàríkòlò dot com ẹ lọ rẹ́jísítà ń bẹ ẹ káàárọ̀.